فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبل عليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون أتدعى أفهم الله ọlọ́wọ́ bá ṣe rọrùn fún wa pé kí àsìkò tá a wà yìí ọba wa láyé kìí ṣe wà àṣẹ wa nínú àwọn àsìkò ọlá àwọn àsìkò tọ́lọ́wọ́ ọba ọba tọ́lá rẹ̀ ga tó kà sí tọ́lọ́wọ́ ọba ọba tọ́lá rẹ̀ ga fún ara rẹ̀ ó ṣe ní ẹ̀ṣà àsìkò inú rẹ̀ láwa yìí tó bá ti pín nínú àsìkò yìí irú bí ìlọ́lọ́ ti kí lọ tọ́lá àsìkò mójútó tẹ́yẹ kí wọ́n mójú tó sísin ọlọ́run ọba gidi tààrà ọ̀ka nínú ìjọsìn fọlọ́run ọba òun náà nìyẹn tiẹ̀ ìrántí ọlọ́run ọba tó láàrin ká lọ́wọ́ lọ́wọ́ àjọ ìyẹn náà tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́kọ̀ọ́dọ̀ pé àwọn ọmọ wa ṣe kò gẹ̀ dáadáa. àyà tá à ń tú lọ́wọ́ níbi tí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó ti sọ wípé látàrókè àbá nà kọ́bà kọ́ ni àwọn kọ́bà kọ́. látàrókè àbá ni àwọn kọ́bà kọ́. wa wípé àwọn akùnrọ́ọ̀bù àwọn àfáwọn ní kùránì kíké ọ̀nà méjì wọ́n gbà kí bẹ̀rẹ̀ bí wọ́n ti ké wọ́n ké níbàámu sí tùmọ̀ ìbámu sí bí wọ́n ti kẹ̀yìn náà láwọn afọ́njú tàbísírù náà gbà tà lẹ́tọ̀ọ́rọ́ kí a bá nínà kọ́bà kan àrùn kọ̀wá kọ̀ ìrẹ́ wọ́n sí ọlọ́run ọba sallallahu alaihi wa sallam ọ̀pùn ìpele lórí ìpele àwọn ọ̀nà títúmọ̀ rẹ̀ kún sí àṣàyè bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àwọn tí wọ́n tún sí mẹ́rọ̀ àṣọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ àwọn tí wọ́n tún sí àwọn àwárí nàbí yìí fi dá àwà àṣọ̀rọ̀ kẹ̀bẹ́ ìlà ẹgbẹ́ pọ̀ ìyẹn lọ́fàá àwọn àmà lọ síbi dàtàrókè àwọn nàkọ́bà kan àwọn kọ̀ọ̀bà kọ̀. látàrókè àwọn nàkọ́bà tí àwọn àgbà fáwọn onítàbísí tí wọ́n tàtò àyà wọn náà ní wípé àyà yìí mo wà jẹ́ àtúnlẹ̀ ìlànà nọ́ọ̀sì àwọn èèyàn lọ́rọ̀ ń dojú rẹ̀ kọ̀ kì í sàlẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam nìkan látàrókè àwọn ènìyàn tọ́wà kan àrùn kọ̀ wá kọ̀ ọmọ nìyàn ẹ̀ẹ́dùn ìpele lórí ìpele àwọn onímọ̀ tafsir wa ní tàbá wà wò dáadáa a rí wípé ọ̀ràn àwa ọmọ ènìyàn ìpele ìpele bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ àwọn akẹ́ni ẹja wò ẹja padà sígbà tá a wà nínú oyún ìyá wa fàyídà àǹtọ́mọ́ ajé náà tó ń في بطون أمهاتكم وإذ أنتم أجنة في بطون أمهاتكم ألا جدرتي ìgbà tẹ́ ń bẹ ní kọ̀kọ̀ tẹ́ ń bẹ ní ọlẹ̀ nínú àwọn àyà yìí ṣe mọ̀ pé tọ́ba kó náà ń tọ́ba kí ni àbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ tọ́ba kó náà ń tọ́ba kí ni. ولقد خلقنا الإنسان من سلالة من طين ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم جعلناه نطفة في قرار مكين ọlọ́ọ̀bá ní bàtà dọ̀mẹ̀ dé ènìyàn tá a bẹ̀rẹ̀ dídá a bẹ̀rẹ̀ láti bí ẹlẹ́fọ́ ìgbà tá dá láti bí omi abata omi àpòpọ̀ omi àti yẹ̀pẹ̀ tá a dá láti nìkan lẹ́yìn ìgbà náà àwọn àrọ́mọdọ́mọ ènìyàn àkọ́kọ́ apàdà ń dá àwọn láti bí omi lọ́dọ́lọ́dọ́ omi lọ́dọ́lọ́dọ́ tá a lọ fi pamọ́ sáàyè kan àyè tó pamọ́ tí nǹkan kan lè débẹ̀ ọlọ́ni fún mà kọ̀lákọ́lá ń lọ́kọ́ pátá àlákọ̀ ثم خلقنا النطفة علقة yóò dàrú àwọn. ọ̀làkọ̀lá nọkọ fata àlàkọ̀. ثم خلقنا النطفة علقة àbí tẹ́ bá ti sọ pé inú kí ó ní ìṣẹ̀lẹ̀ jàmá láàrin láàrin ọ̀tàlákìtọ̀ yìí lórí ọ̀tàlákìtọ̀ yìí yẹn nígbà tá a bá rán bá nǹkan lè áyí tá a tó fi ó ní obìnrin lọ́jọ́ lọ́jọ́ ìlọ́tùfà òun ni omi tí ń jáde lára ọkùnrin àti tara obìnrin tó papọ̀ lọ́lọ́ ní méjèèjì apadà sọ ẹ̀jẹ̀ tó di tó bá kọ̀kan ni ọlọ́ọ̀ ní eléyẹ̀ ní kakọ́ alákọ̀ yẹn náà ẹ̀jẹ̀ dídì òun náà òun náà tó padà di mọ́tòkọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn àti ẹ̀yìn bọ́kọ̀ lápọ̀ náà òun náà tó di ègégé ẹran kan tó kẹ́tẹ́ bá fi sẹ́nu ẹ̀lì gbé mi lẹ́ẹ̀kan náà tí ń jẹ́ mọ́tò ọ̀nà kí ṣe bá ṣe ẹran tí wọ́n bá ṣe bá ṣe màálù fún ọ lè jẹ tán tí wọ́n bá ju bá ṣe ẹran màálù síkùn obìnrin ó sọ kọ́ wọ́n lè mú àwọn torí ọmọ ọ̀dọ́dọ̀ kó kó wá tó bá ṣe ẹran màálù níbo lè yọ wá jù sí eré tí òkú tó wà ọmọ yẹn wọ four point eight kg ọmọ tí ní kíní kan kékeré ìyá rẹ̀ ọmọ láà dátọ́ wa ní bá ṣe ẹ̀rẹ̀ kìí ṣe bá ṣe ẹ̀rẹ̀ mọ́tòkọ̀ déédéé òkèlè tí yẹn lè gbé mi ẹ̀rọ kékeré alá iná fèrè jásádì mọ́tòkọ̀ kìí ṣe bá ṣe ẹ̀rẹ̀ kan lára tí ò ju òkèlè kan tí yẹn lè gbé mi lọ àbí bò ṣe tó bò ṣe ìgbà tí kan láyé mi ti yẹ tọ́lá kí ló tó tẹ̀lé. fàkọ̀lákọ̀ná mọ́kọ̀ọ́ta ìlọ́ ara ní mo tọ́ka ẹran kékeré yìí àwọn ọlọ́wọ́ tó tún sọ dìbò fàkàṣà ọ̀nà ìlọ́ aláìmọ́ ọlọ́ọ̀lé gbogbo yẹn á tún di ẹran bọ̀ àwọn àfáà kan nílá tálọ́kà àbọ̀ nínú àbọ̀ ara tí ń pàkíyèsí wá sí yẹn ọdẹ wa kó mẹwọn tá a bá wá délé ayé kọ ẹni àwọn tí wọn ń pè mí jù láyé wọn làwọn tí wọn bá bí ọmọ yìí kiri tí wọn wá ya fọ́tò rẹ̀ wọn yà nígbà tí àjọ bí wọn yà kó tiẹ yìí rẹrẹ tẹ ẹ bá wá gbé kó kò sí èmi ti bẹ́ẹ̀ pé kò ní jọra tó bá jọra àwọn ìtàn sọmọ ọmọ tó ẹgbẹ́ lẹ́yìn oṣù mẹ́ta bó ti rí nígbà tí wọ́n ẹ̀sẹ̀ bí bẹ́ẹ̀ náà ló ti rí ẹja wá fi lẹ́yìn wọn lẹ́ẹ̀kì wọ́n yà forty days náà wọ́n tó ṣe báfìlì ọdún kan kò ní bára wọn mọ́ lẹ́yìn ọdún kan tí wọ́n bá tún ìwọ́ gẹ́bọ́ bá yàrá rẹ̀ ní sẹ́ lọ́dún márùn-ún sísè ò ní rí báyìí mọ́. látàkùn tẹ́ tọ́ba kan à ń tọ́ba kan àwọn àsìkò kan bẹ tó ṣe wípé ọmọ kékeré lẹ́jẹ̀ ẹ̀ lè dá rìn ẹ̀ lè dá sọdá ẹ̀ lè dá jẹun ẹ̀ lè dá sí nǹkan kan wọ́n mọ̀ bá yín ṣe ni wọ́n mọ̀ ṣe fún yín ni wọ́n tààbà fún ọ ni wọ́n nòdì fún ọ tó bá padà yá wọ́n náà di ẹni tí wọ́n ní ọlọ́tọ́jú àbúrò ẹ̀ tó padà yá wọ́n náà padà lọ́mọ tó bá tún padà yá kàmá bàdá ná awàlà fàlùkì nùídù. kàmá bàdá ná awàlà fàlùkì nùídù. ẹni tọ́lọ̀ bá tún bó lẹ́mí tẹ́lẹ̀ ẹ bá tún gò yóò tún padà sí kó sì wà ń gbà kéke bí wọ́n ṣe ń sàdífò ó tún sàdífò kó tó tún kú láyé ẹ̀ bá lọ. látàrókè àwọn látàrókè àwọn tọ́bà kọ́ nà tọ́bà kọ́. àwọn àfọlẹ́ wọ́n ní tàbá ní ká máa wo tó bá kọ̀ náà tó bá kì í tọ́lọ̀ wọn bá sọ oríṣiríṣi ọ̀nà lálẹ́ yá láwọn àsìkò kan ìwọ ọmọ ènìyàn ọlọ́run bùkọ̀ ó lò ó lọ àwọn àsìkò gbà ebi ọ̀rà ọ̀dà láwọn àsìkò gbà mí ni ọ ọ̀là àwọn àsìkò kan tó dé malaria ó ti gbọ́ ọ. samaniya tó lil mar'i la budda. wàláyísà wàláyísà lè kú lé àmúrúwọ́ ìrọ́fà máa níyà wàláyísà lè kú lé múrì yín àbí wàláyísà lè kú lé àmúrì lè kú lé múrì wàláyísà lè kú lé múrì in wà nílò ẹ̀yà wàláyísà lè ọlọ́wọ́ bọ́ dáa ọlọ́run bọ́ sàánú àwọn àsìkò kan fẹ́ jẹ́ pé dàtọ́rùkì àwọn ni àtọ́wà àkọrin. àwọn kọ̀ bá bọ̀. tí téèyàn bá ń kà ọ̀ bá pọ̀ àwọn kankan mọ̀ wá ń tòsí ìyá tí a bá ti ń kàrú dùn mọ́ ìsúlùfẹ́kì nǹkan àgbàlagbà ìjọ yóò bá máa gánà ọkàn jápọ̀ ni àwọn yẹn ti rọ orin lónìí àwọn àmọ́ ọgbọ́n apá. ọlọ́run ó fún wa lọ́wọ́ dàtọ́rùkì ni àtọ́wà àkọrin ọlọ́run ọmọ ọba tó láàrẹ ká lẹ́yìn tó wá sọ lẹ́yìn tán ọmọ ọba àjọ wa jìnà ó ní. fama lahum la yu'minun. ọlọ́run ọba tó láàrẹ ká ó ní fama lahum la yu'minun. kí wàá ló ṣe àwọn aláìgbàdàn àwọn kente àwọn kẹfìrí tó ṣe wípé la yu'minun la yu'minun náà yẹn àwọn afọ ní sí ìrùtù méjì la yu'minun láyọ̀mẹ̀nú nàbí má orísí làbí yìí àmbìyà kí ló ṣe wọn tí wọn à nígbàgbọ́ nu tọ́lọ̀ ń fẹ́ràn àwọn òjíṣẹ́ tàbí kí ló ṣe wọn tó yẹ pé láyọ̀mẹ̀nú nàbí yà òmìnira kìyà kí ló ṣe tí wọn à nígbàgbọ́ nínú ọjọ́ ọdún ìdè fàmálà hàn láyọ̀mẹ̀nú kí ló ṣe wọn tí wọn à nígbàgbọ́ nu ọlọ́run máa tún lọ ọ̀nà kan ní gbogbo eléyìí ń já sí torí pé ẹ̀ka ìgbàgbọ́ nínú ọlọ́run ó ní ìgbàgbọ́ nínú àwọn tó ránṣẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀rẹ̀ kan ó ní ìgbàgbọ́ nínú ọjọ́ gbèǹde ó ní ìgbàgbọ́ nínú gbogbo àwọn nǹkan tó yẹ ká gbàgbọ́ ọ̀nà kan nínú ọ̀nà táwọn afọ ní tàbí sírò fi tún fà máa làwọn ọmọlá yomi náà nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà èké fà máa làwọn lámúyá tásì fún mi ìmà híìsì sẹ́yìn tó bá ní ẹ̀mọ́ dọ́ torí kí ní olè mọ́fẹ̀ẹ́ nǹkan báyìí dọ́ ọ yàtọ̀ sí pé kì í solùgbàgbọ́ bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ yẹn ń sọ fún wa wípé wọn á gba àwọn tó yẹ kí wọ́n gbàgbọ́ gbọ́ bí ká sọ pé kí ló dé tí wọ́n tó lọ́kàn bá jọ kí ló dé tí wọ́n tó jọ kan kí ló dé tí wọ́n gbà nǹkan báyìí jọ mo rò pé yẹn wíwá bí mo ṣe tún yẹn ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ owó yẹ wa wípé kí ló dé tí wọ́n gbàròyìn pẹ̀lú ìjẹ́mùmí ni ìrùpá láyé mi ti ẹ tó bá ti máa táàdì mùtàádì àti láásì mọ̀ ẹ́ kí n tí mo sọ mo ti máa yé wa wá lẹ́mú ya tẹ́sí fún mi di ìmọ̀ ẹ ìròyìn wọn kẹfí máa nìròyìn wọn tẹ̀rítà bá mọ́ta lákọ̀ọ́kọ́ àlèsì yàtọ̀ kékeré láàrin méjèèjì ìyàtọ̀ ẹni wípé láàyò mìíràn wọ́n ní àwọn ìgbàgbọ́ sáwọn kẹkẹ́ ṣùgbọ́n ohun tọ́lọ́hun gẹ́gẹ́ fẹ́ kí wọ́n gbàgbọ́ wọn gbàgbọ́ ìrùpàlà yìí ti torí mi kò sẹ́ni tí ń bẹ láyé tí ò sí gbàgbọ́ lára ẹ̀ ṣùgbọ́n ṣe tó yọ gbàgbọ́ ló gbàgbọ́ ní nǹkan míì bẹ́ẹ̀ ẹ̀yà wá yóò bá ẹ̀yà mélòó ni ọ̀dà yọ́pá yẹn ń ṣe ń nu ẹ̀yà mélòó ẹ̀yà mélòó nínú yóò bá ní ọ̀dà pé àwọn ẹ̀yà ilé ọ̀kan bẹ níbi tẹ́ ẹ wo fíìmù ní gbàgede fama lahum la yu'minun. èé ṣe tí wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run èé ṣe tí wọn à nígbàgbọ́ nínú tọ́lọ̀ ìfẹ́ra wọn òjíṣẹ́ èé ṣe tí wọn ò nígbàgbọ́ nínú Al-Qur'an kí ni ń ṣe wọ́n tí wọ́n fi ń takọjọ́ ìgbéǹde tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀. fama lahum la yu'minun. fama lahum kí ni ń ṣe wọ́n tó jẹ́ wípé láyé sùn bí mu'minin tí wọ́n fi dólùgbàdo òdòdó kí ló dé tó ṣe wípé tá a bá ní àti ẹ̀ròyìn wọn a lè ròyìn ìgbàgbọ́ wọn kò sí ìgbàgbọ́ kankan lára wọn kò sí al-imanu al-mutlaqa kò sí mutlaqul iman. وإذا قرئ عليهم القرآن لا يسجدون وإذا قرئ عليهم القرآن لا يسجدون ọ̀kan nínú táwọn mẹ́rin ènìyàn kà kún lónìí ọlọ́niwá yìí bá kórí aláìní olùkọ̀rọ̀ áánù láyà jòjò ọlọ́ni ìgbà tí wọ́n bá ń kí alùkọ̀rọ̀ áánì fún wọn ṣe dá àwọn afọ́jú tafsírù nínú pé àwọn àfọ́ àṣiṣẹ́ lórí ìmọ̀jù àwọn afọ́jú tafsírù gbìyànjú láhàwọ́láwọ́lá wọ́n gbìyànjú wọ́n gbìyànjú kọjá bí tí ìròyìn ti ń ọ̀pọ̀lọpọ̀ ìròyìn whatsapp ní tùgbó facebook gbogbo ọmọ náà ti facebook tán yẹn yẹn kò tí ó wà látàrí wa kájókòó tì mà kò sí ń mọ́ àwọn ní mímọ̀ tafsir wọn ní ọlọ́ni wá yìí dá kòríà kòríà fi ìlú máa bẹ́ẹ̀ náà wá yìí dá nígbà tí wọ́n bá ń fún ó wá ní láyà ṣùjú náà ó wá dé mọ̀lọ́rì ìrùpá ẹ̀gbọ́ mi yé ó ní wà ní dá kórí aláìhí mọ̀lẹ́kọ̀rọ̀ ánù ìgbà tí wọ́n bá kí alùpùpù rẹ̀ fún wa ṣé ẹ̀kẹ́ máa dé ní kórí à ṣùgbọ́n nígbà tó débi láyà ṣùjú ó ní wọ́n ní forí kalẹ̀ ó wá lọ mọ̀lọ́rì mo rò nọ́kítà ìlmíyà tí wọn kẹtí ìta bá wọlé tọ mọdínà sọ di kíni máa sọ di mọ̀tọ́ rẹ̀ gbọ̀rọ̀pálá ayé mi ti yé ó túmọ̀ sí wípé ń tọ́lọ̀ ń sọ̀rọ̀ ń parí kò ní malaya nígbà Muhammad sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ké kùránì fún wa lónìí wọn ò ní forí balẹ̀ bí wọ́n bá ké fún wa lọ́la wọn ní forí balẹ̀ bọ́dọ̀ tó la bá kan ni ó sì jẹ́. wa idha quri'a alaihimul Qur'anu la yasjudun. ni wọ́n ẹni mi wọn sọ pé ẹ̀kọ́ ah, títí wá rí bí òde ọ̀fọ̀ báyìí a bá ń sèkùn náà bí gbà ń sọ̀fọ̀ ẹ̀fìn dẹ́sẹ̀tì sí gàáyé ni wọ́n bá ju sí ó lè pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀. wá ìdá kùrí àádá ìhìmúlẹ̀ kóró àánú láàyà júdú. àwọn ìyá kan bẹ wọn lè débi pé tí bá jẹ ìyá rẹ wọn lè débi pé wọ́n ní àwọn alábà rẹ̀ tó lókun wà pé ó ti lówó lọ sáfẹ́ ṣe gbígbẹ́ ó dà sí àti gbà yóò ti tó wọn ìlú gbé náà mọ̀ táwọn alábà rẹ̀ bá ti lọ́kọ̀ kí sáwà. ẹ bá ti ṣe kékeré tó báyìí tẹ ẹlẹ́yìn jàmàlà wọ́n ní ẹ̀jẹ̀ wọn jàmàlà ti ẹ̀jẹ̀ lọ. ṣé ọ̀gá alájẹ gbàdílà wa ọlọ́wọ́ sọ àdúrà ńgbà àṣẹgbẹ́ bàbá jẹ́ kéye ẹlẹ́jọ́ kọ́rọ́mọ́ mọ́kù kíníkà kílọ̀bù kò sì sí two hundred ní bá tiẹ̀ lọ. wàyídà kúrì aláìhìmúl Kùránù láyà júdú. ṣùgbọ́n ìyá rẹ̀ ìbẹ̀nu ẹlẹ́gbẹ́ ẹlẹ́fọ́ tí a máa fúnra wọn five hundred tí a bá ti jàmàlà méjì ẹ̀ràn kan five hundred ó sì rò pé mo bá yẹ̀ sí wọn wá ní ṣe tèmi náà ó sì tún máa lórí tí bá ń jó bó ṣe mú ní márùn márùn ó sì fifty fifty naira bẹ́ẹ̀ bá ti dìde tẹ́ ẹ lọ́wọ́ àyè tẹ́ ẹ bá pẹ́ ìwọ́ tó ọba jẹun tó ọjí ọ̀ya ọ wọ́n kàn lù sí ọ yóò ní bá gbọ́ wọn ọmọ rẹ̀ náà ní gbè lọ́wọ́ bẹ́ẹ̀ á yẹjú bóyá wàá fà yà rẹ̀ kúrò lójú àgbà. وإذا قرئ عليهم القرآن لا يسجدون. lọ́dọ̀ bá tẹ́ ẹ bá ń ṣe wáṣọ wọ́n ní wọ́n ṣe kó ma bí òfò ṣe kó ma bí bẹ́ẹ̀ bá ń kí alukọ̀ránì fún àwọn kan nínú àwọn míì tẹ̀mẹ̀ wọn ò etí wọn ti di àwọn míì ọ̀sẹ̀ máa darí lé ní sàá ọmọbìn ọ̀sọ́rọ̀ ọmọbìn kéékèèké bọ́ọ̀lù ni tọ́mọ tí wọ́n gba bọ́ọ̀lù lẹ́ni ogori wọ́n máa lo síkáàfù gbá bọ́ọ̀lù wàhálà ti dé níbi tá a ti sọ̀rọ̀ lónìí abáyé mẹ́mẹ́ pé àwọn ọmọ wọn pọ́n wá láti ibìkan ni wọ́n yẹ sọ ọmọ ẹ̀dẹ́ ẹnìkan yà wà lẹ́wọ̀n ọmọ ẹ̀dẹ́ pọ̀ nínú ọba jẹ́ mùsùlùmí gbogbo wọn bẹ́ẹ̀ náà ẹ̀mẹ́ kan n tó sọ fún àná. wọ́n ní ọlọ́mọ ẹ̀dẹ́ pọ̀ wọ́n japa wọ́n pọ̀ bàjẹ́ wọ́n dà mùsùlùmí nìyẹn. ní sìn lọ wọn. wọ́n dà bọ́ọ̀lù mọ́sibíkà abẹ́ bá ka kúránì fún فإذا قرئ عليهم القرآن لا يسجدون ọlọ́ni tẹ bá ń kí àlùkùránì fún wa la yasjudun wọn ò ní forí kalẹ̀ ẹja ajá fi hàn lẹ̀ ẹja wa padà sọ́dọ̀ ara wa. ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ pàtàkì sájídà tó ti là wa àmọ́ pàtàkì. débi yẹn pé tá a bá ń kí àlùkùránì tàbí wọn kì í lẹ́gbẹ̀ẹ́ wa àyíká ọ̀rọ̀ àforí kalẹ̀ wa àyíká kan àyíká kan káwá má tara wa jẹ ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ lórí ẹ̀ tó gbé wọn tó gbé wọn alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ tó gbé wọn tọ́pọ̀ jù tọ́pọ̀ dáadáa ó ní pé súnà mọ̀ àkàdà kí lásán o wọ́n tó fi mọ̀ àkàdà sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní yẹn ni kí yóò sì forí kanlẹ̀ àwọn tí wọ́n ní kí ọ̀ràn yẹn ni àwọn nǹkan tí wọ́n fi kan yìí jẹ́ ọ̀ràn yẹn yẹn ń papọ̀ ọ̀kan náà nílùú ilé ìgbà ọlọ́run ọba nígbà tó ń ròyìn àwọn kèfèrí ó ní tí wọ́n bá ń kẹ́lù kúránì fún àwọn ìforí kanlẹ̀ mùsùlùmí gbọdọ̀ yàtọ̀ sí kèfèrí nínú ìpàlà yẹn ti anábà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith bọ́lá láàfíà ó ní tó mẹ́jẹ́ ní abá ka ibi tí sábìdà bá wà tó bá forí kanlẹ̀ ṣèyítọ́ nù ọ bẹ̀rẹ̀ sí ní wọn gbẹ̀rẹ̀ sí pé kí á wọ́n mọ̀ sórí igbó wọ́n pọ̀ wọn láṣẹ wọn ò forí kanlẹ̀ wọ́n wá pọ̀ máa dámà láṣẹ ó sì forí kanlẹ̀. orí tó pọ̀ ní bẹ́ẹ̀ bí kéèyàn máa forí kanlẹ̀ téèyàn bá ń kí Al-Qur'an. kódà tí wọ́n bá ń kí Al-Qur'an lẹ́gbẹ̀ẹ́ yàn téèyàn tẹ́tí sí tàbọ̀ ń kí wọ́n fọ́ ọmọ ọwọ́ adébí sájúdà tẹ́ni tí ké Kùránì tó ń dán ti ń kàbá ilé forí kanlẹ̀ lè má mú rẹ̀ ní ọgbọ̀rọ̀ forí kanlẹ̀ ọ̀nà yẹn ní lórí ẹ̀yìn méjèèjì kìí ṣe ní kan kọjá lọ tó ta sí létí òun tẹ́tí sí ó wá forí kalẹ̀ wọ́n náà jọ̀rọ̀ forí kalẹ̀ fífi orí kan ẹ̀ ń di Al-Qur'an nígbà tá a bá débi àyà sájídà ìjà kàkà oore tó pọ̀ ní bẹ́ẹ̀nbẹ́ ládá tó pọ̀ ní bẹ́ẹ̀nbẹ́ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti kọ lórí ẹ̀ nígbà táwọn náà ṣe dúdú majestiri mi rí sájà láwọn ọmọkọlẹ̀ mo sì lẹ́nu tó ṣe yé pé bàtú jámíà rẹ̀ orí bẹ́ẹ̀ tó ń jẹ́ lárúbáwá sẹ́jọ́sì ti lárúbáwá pàtàkì ẹ̀já mójútó nítorí wípé oore tó pọ̀ òun ní bẹ́ẹ̀ nǹkan wá kan wá mẹ́tọ́ yẹ ká sọ̀rọ̀ pa rẹ̀ sẹ́jọ́sì ti lárúbáwá yìí kan tá à ń sọ báwo la ti ṣe ṣé bí tá a ti ẹ̀ka igan wà mẹ́ àwọn kan bẹ ní pápá àwọn màlìkí alákòjú ọ̀pọ̀lọpọ̀ yẹ ká bí ìmọ̀ràn sẹ́jọ́sì ti lárúbáwá wọn mọ́kànlá tẹ́ bá wọnú alukur'an àmì sájídà tí ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà mìíràn sọ kí mọ́kànlá lọ lálàáfíà ń bẹ kó yòókù lálàáfíà ṣùgbọ́n ká má bàa dé ìnàpẹ́nu ohun tó lálàáfíà ni wípé mẹ́rìnlá nú ẹ̀ lálàáfíà ṣáájú tí mo wí tá a fẹ́ lo mọ́tàbù ní bá fẹ́ lo mọ́tàbù ní tí mọ́tàbù kọ̀ọ̀kan sọ ṣùgbọ́n ètò lálàáfíà tí ìrìwáyà tó lálàáfíà wà fún mẹ́ẹ̀lá ni nínú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ mọ̀rọ̀kọ́ sábà ti ń jẹ́ mẹ́ẹ̀lá àti mẹ́ẹ̀ẹ́dógún torí kò ní yẹ́lò mi máa wà fọ́tìrì kìíní èwo ní fọ́tìrì ní méjèèjì mẹ́ẹ̀lá mẹ́ẹ̀ẹ́dógún kọ́ fifteen ṣó ti yé lórí àwọn àríkùtù bá wà nù wà. وإذا قرئ عليهم القرآن لا يسجدون ìgbà tẹ́ bá kí alkùránì fún wa wà ní forí balẹ̀ ní ààyè mẹ́rin lánú alkùrán ẹyọ kan tó ń yọkú ń bẹ̀ òun lélẹ́ ìtọ́gbẹ̀yìn nínú sọ́tún hajj eléyìí tó èjì tọ́gbẹ̀yìn bí يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون ẹyọ yẹn kú ó nìkan lè wọlé àlàáfíà náà gbogbo wọn mẹ́rẹ̀ẹ̀rin láyọ̀kú tó ti rí àmì sájídà pẹ̀lú lálàáfíà téèyàn bá wá débẹ̀ ẹjá máa sojú kòkòrò àti foríkanlẹ̀ fọlọ́n ó lè jẹ́ pé ìforíkanlẹ̀ ọ̀kan yẹn lọ́wọ́ bó fi sànù àti òfin ọ̀run sí àná eléyìí tó wá kù ní gbọ́dà síta ìyẹn ti tẹ́ bá wá dé àwọn tó bá kọ́ fíkì wọn kọ́rọ̀ nù wa àwọn tí ó ra fíkì wọn a máa ń sọ fún àgbẹ̀ sísá jíjà lù tì láwọn sísá jíjà lásán ni àbí àwọn òun náà yorùbá láyé mẹ́tẹ́ sísá jíjà lásán ni àbí àwọn ni ẹni ọba sọ wípé ìrún ni yóò ní gbogbo tó sọ̀rọ̀ àyàn fún un lágbọ̀rọ̀ sí fún un náà àjọrọ̀ lálọ́ àlá àjọrọ̀ kọjú sí kébìlà tó ti yé asọ́tà àwọn gbọ̀dọ̀ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tó bá ní kì í ṣe ìrún yóò ní pé orí hálù tí èèyàn bá wà ní àti lè ṣe èèyàn bá kọjú sí kíbla ọba àmọ́ kọjú sí kọ bá jẹ́ wípé aṣọ tọwọ́ bóyá ajásí kékeré wà lára rẹ̀ lára òun gẹ́gẹ́ àbí òsì tàbí ìnàjà sàmì lára aṣọ rẹ̀ àbí òsì mo rò gbára ìrìnàjò nítòsí lára àbí àjùlọ pé kì í ṣe ọ̀pẹ̀ tí ti gbogbo hálù tí èèyàn wà ibi tó gbọ́ tí èèyàn kọrí sí ìyẹn lè ṣe sọ́jídá tó tìlá mo lè yọ̀ wọ́n yọ̀ wá báyẹn

ṣé kìí ṣe òun kódà kò ní rògbò eléyìí wá ní foríkanlẹ̀ èyàn á máa dé foríkanlẹ̀ láì rògbò mo rò pàrọ̀ ayẹyẹ tó rọ́bà òkè mú wọn sì pé irun àwọn tó sọ pé irun ara àwọn òjá ti ná lọ́rùn wọn ni ká má bà wá pẹ́ mbẹ́ lákàtàrí káwọn èèyàn tó bá ti kórè irun láwà ọ̀pọ̀lọpọ̀ náà àfa dáadáa máa ń sọ wípé èyàn sàlá àtúwà ti máa ń lọlẹ̀ tí ń bá ń bọ̀ arínú àfa àtọ́sọ pé yóò sàlá àtúwà àwọn míì náà wọ́n ní pé kò bùkátà sí tó bá jẹ́ pé irun ti ń kí sókè ni tó bá ti bẹ̀rẹ̀ kẹrọ à àwọn èèyàn mọ̀ kó ti dókè padà mọ̀lùpàlà yẹn mi ti yẹ ṣùgbọ́n lẹ́yìn tó lálàáfíà ni wípé kódà lórí irun sísálàwà kí wọ́n ti yàn bá ń lọlẹ̀ àti tí máa ń bọ̀ òkè kò sẹ́rì fún ìwẹ̀lẹ̀ ìbáadá tún ìwẹ̀lẹ̀ ìbáadá tún ọ̀kẹ́fì lẹ́yìn sáà sórin àbí وإذا قرئ عليهم القرآن لا يسجدون lẹ́yìn gbogbo tá a wá wí ẹja bira wa léèrè ṣé ń tọ́lọ̀ wá gbà lérò pé tí wọ́n bá ń pe kùránì fún wa wà ní forí kanlẹ̀ gángan ní forí kanlẹ̀ kì í tó wá ṣe ń tọ́lọ̀ ń gbà lérò. وإذا قرئ عليهم القرآن لا يسجدون kèé ṣe ìforí kanlẹ̀ káforí dólẹ̀ káforí dólẹ̀ tọ́pọ̀lọpọ̀ wá ń ṣe tá a máa tá a ṣe ẹlòmíì ní tí ń kírun ní ìṣòwò tó fifteen years kò má tí yàrá máa wí tí yàrá bá forí kalẹ̀ ṣé lẹ́yìn wàá forí kalẹ̀ fọlọ́ ẹlòmíì náà wá mọ́sálásí wọ́n bá dúró lẹ́gbẹ̀rẹ̀ ó kú torí òórùn ògógóró eléyìn ọ̀sàjára fọlọ́run kódà kó forí kalẹ̀ kó kírun ọ̀tọ́rọ̀ ọba gbàlérò òun ni àlùkùdó ẹ̀wù wẹ̀lùkùsọ́rọ̀ òun ni títẹríba fọ́lọ̀ àti pípáyọ̀ ọlọ́run kọ́kẹ́ èèyàn gẹ́gẹ́ ọkọ́kọ́ bá fọ́lọ̀ kó tó di pa àmà tẹríba ẹni tí ọkàn rẹ̀ ọba tẹ̀ba tí ń bá ń tẹríba ìtẹríba rẹ̀ ò ṣe láǹfààní torí bí ọ̀pọ̀lọpọ̀ à ń tẹ́ra jẹ́ àṣíláwẹ́lá mùsùlùmí ní ìmọ̀kìrùn tààrà sábà pé òun tọ́ lọ́wọ́ ní kí ojú èèyàn ẹni tí bá máa kírun lẹ́yìn máa mú ojú rẹ̀ rí wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tó yẹ pọ̀pọ̀lọpọ̀ jọ a máa ń lè dìrò àmọ́ kẹ̀kẹ́ sí bọ́ọ̀ ẹ̀kọ́ kẹ́ tó lọ bá ní akírun lẹ́yìn àwọn èèyàn ojú máa rí wẹ́rẹ́wẹ́rẹ́ níbi àwọn tó ń kírun lẹ́gbẹ̀ẹ́ èèyàn tẹ́lẹ̀ ojú ò ní sàtáyà kẹ̀kẹ́ kò sí mọ́sálásí bí jẹ́ tó ń kírun tí ò alahuma àbítọ́ bá jẹ́ mọ́sálásí alùsùnà tẹ́kọ̀ alùsùnà nìkan lè sì kírun bẹ̀ àwọn yóò jókòó báyìí wọ́n retí kẹ sálámà kìí sọ̀rọ̀ àwàdà ó wọ́n ó jókòó ni o ẹlòmíì jókòó ó ti wà láǹsàánù tí bí ó ṣe jókòó ní yóò wà máa retí kò mọ́ pé èèyàn máa ń nàka kò mọ́ bí tẹ́ máa gbọ́wọ́ sí yẹ́n mọ́ tẹ́yàn bá tiẹ̀ jókòó tó bá fẹ́ sàtáyà ibo ni wọ́n gbọ́wọ́ sí ẹlòmíì ọ̀mọ́ bàbá bẹ̀ lómi náà lè rí nísìnyí yóò lè bẹ́yìn ọkàn gbọ́wọ́ sí gèrí náà yóò gbọ́wọ́ sẹ́sẹ́. kọ́mọ pé òlè yẹn ti sọ̀rọ̀ kọ́mọ pé yẹn ti káwọ́ kù kọ́mọ pé yẹn nàka kọ́mọ gángan. àwọn ìlú mi wá ń bẹ àwọn ojú kọ báyìí wọ́n mọ̀ wò dọ̀ọ́ nígbà báyà wọ́n sì báyìí wọ́n sì báyìí. وإذا قرئ عليهم القرآن لا يسجدون tẹ́lá àwọn tàbí rẹ̀rin ìtàbí sọpọlọ́rùn wọn ọlọ́mọgbẹ̀tẹ̀ alẹ́kùn yìí sọ̀rọ̀ ẹ̀rí o tọ́ bá fọ́ọ̀lù sára wọn kó tètè lọ tún sí táyẹ̀ bá pè ọ mùsùlùmí tẹ́ bá kírun sí ọlá torí tẹ́lómi torí ẹ̀ kírun kí wọ́n ti kírun sí la ó lè mọ́ sí ọlá nfààní o Ànábì sallallahu alaihi wa sallam ó kírun kírú ẹ̀ sọ pé má kírun sí ọlá kò túmọ̀ sí pé ọjọ́ ọlá wájú ọlọ́run èyí tó bá yá kéèyàn ọmọ kéèyàn ọmọ ni o tó bá yá kéèyàn ọmọ kéèyàn ṣe kíni o kéèyàn ọmọ ọ̀rẹ́ ṣe é ṣeré o gbogbo ọwọ́ ọ̀rọ̀ eré nǹkan tá a fi mẹ́sìn kí é sáré o ẹlẹ́mí onítẹ̀jú ìdè lè kéwulẹ̀ ó sì lé dọ́kọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣe oníkéwulẹ̀ ó sì ń dá kó sí pé ìbò òkèlè tẹ̀ ìbò òfin

kò gbọdọ̀ burú fún yàn torí ìrun rẹ̀ ọ̀kọ́kọ́ lálàáfíà náà tó bá ti lè ka fátíà bóòlù yóò ṣe wá máa tẹ́ra rẹ̀ mùsùlùmí tí ó wà láyé tí ó wà ní alihamudu alihamudu bò fàyíká kòrí àlá kòrí àlá ìhìmùl kòrò àánú láyá jùdú kòrárì là ń ké fúnra wà yìí gbogbo ń tà ń sọ táwọn ara wa sọ tí ó bá ti wọnú ọkàn tó ẹ̀ka ń gbọ́ tó ń bá wa rẹ̀ rìn níbi tó bá ti jọ mẹ́rin ibi tí a bá ti sọ ilé mi ọkẹ́ lómi ọ̀rọ̀ púrúfù ni ẹ bá ti sọ ilé tí ọba mo ti púrúfù ẹ̀ ó ti ti dáa tó wáyé pé lẹ́yìn ló ń gbé kí ọlọ́mọdé òṣòfò omi àti àníṣòfò wájú ọlọ́run aláwọ̀ bàbá tó láàrẹ́ ká ní. bali lazi na kábàrú yúkà dìbú. ọlọ́dẹ lẹ́yìn òní kákọ́ ọlọ́run bàbá tó láàrẹ́ ká ó ní bali lazi na yúkà dìbú. báyìí ló báyìí àtọ̀wọ́ ayókè báyìí ìdọ̀rọ̀bù ni wọ́n máa ń lò ó fún sáàgbàgbé náà bà mí sáàtìyà àní báyìí pé ìdọ̀rọ̀bù ni nínú bàlágọ̀ àwa ní ìdọ̀rọ̀bù yẹn oríṣi méjì ni ó lè jẹ́ ìkọ́ọ́lí ó lè jẹ́ ìtẹ̀kọ́ọ́lí ṣe rántí. balẹ̀ ládì nàgàfàrú yóò kà sí bùn. yóò wà nílé ìbáyìí sí. náà náà ah. ìtìkọ́lì ó lè jẹ́ ìtìkọ́lì bá ti sọ ó lè jẹ́ ìbùtọ́lì náà bàdí láti nà káfàrú yúkà dìbù àmọ́ ẹ̀yọ̀ kan bẹ̀ méjèèjì ló lè jẹ́ torí mo fẹ́ já tó súra ìtàn yìí torí ta bá láàmà sàlàyé méjèèjì àwọn ẹlòmí òkú wọn ti bẹ̀rẹ̀ ó ní tó á ń dì sí kò ní yẹ lómi màkò sí ní ilé àwọn àní gbàgbọ́ nítorí orí bẹ́ẹ̀ ni wípé àwọn kèfèrí àwọn akọlọ̀rọ̀ àwọn kèǹté àwọn ọlọ́kàn líle àwọn aláìnígbàgbọ́ nu ọlọ́run ọba yóò gbogbo táwọn òjíṣẹ́ ọlọ́run ọba bá mú wa bá wọn gbà ni ń pa àwọn ni ni ọlọ́run ọba mi lọ́mọ ọ̀rọ̀ sọ jù ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ká ìtumọ̀ tí ń sọ ń bì ó ní pé òun máa ti ń bẹ́nu ẹ̀mí wọn ìgbà tó wá fẹ́ sọ ọ sọ bìlmánà ìbàlàrí ìrọ̀ yìí ó fi ìtumọ̀ bàlágọ̀ tó jiná fẹ́ni ọba jọlárúbáwá ó fi gbé kalẹ̀ wàlọ́hù àlámù bímá yóò dùmẹ̀rún ohun tí ń bẹ nínú gbáàyà wọn ọlọ́run bá lọ́mọ jù kọ́dọ̀ ọmọ ẹja àwọn tí wọ́n fi sẹ́mi lọ síbi ẹwà owó ti sọ ṣé ẹ rí ìwà owó náà tọ́lọ́wọ́ bá lò yẹn ó pé láyé torí ìwà owó náà láti bí wìháwù ni wọ́n ti mú kí ni jẹ́ wìhá àpò àpò àpò ní owó kí ni ẹ máa ń fàkóso bíi báàgì bíi àpò kí ni ẹ máa ń ṣe ẹ máa ń kó nǹkan pamọ́ sínú ẹ̀ ṣe é mọ̀ pé tó bá kó pamọ́ sínú tó bá wù tó bá fẹ́ káwọn èèyàn rí lọ́yọ̀ wọ́ta àwọn mímí ò ní yọ bọ́ta tó bá fẹ́ fún yàn lówó owó bí táwọn fáfá fi lẹ́ra wà ó ti la ọláwọn mẹ́rin tó tò sí omi o àwọn obìnrin náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdí bá má fi nǹkan pamọ́ fọ́kọ rẹ̀ ó lè túbà gẹ̀kún jẹ́yẹ wọn لا حول ولا قوة والله ntí wọ́n fi pamọ́ sínú ẹ̀mí ó pè sí ntí èèyàn fi pamọ́ sínú báàgì tí ò fẹ́ kéèyàn sára ẹ̀mí ti torí kó o lè bá a mọ bí wọ́n ṣe tọ́jú rẹ̀ tó ọlọ́wà ní ìlú ẹ̀wù kò ní yóò mẹ́rù kò ní yàtọ̀ wọn sára ẹ̀mí ti ẹ́ wọ́n ní yú ẹ̀wù náà ohun tí wọ́n tọ́jú pamọ́ wọ́n tọ́jú ẹ̀ pamọ́ ni wọ́n máa fi nǹkan mi hàn sí ọ̀tọ̀ ní ti mẹ́lẹ́mì wọn nǹkan mi bẹ̀ wọ́n ní fi hàn sí ti mẹ́lẹ́mì wọn wallahu a'lamu bima yu'un. alubarani pé ó pé inú fi jọ jẹ́ pé èdè lárúbáwá èdè tí yẹn mọ́ mójú tó dáadáa lè kẹ́sì ó lè yé yẹn. ẹ wá débi ní ìlọrin wallahu a'lamu bima yu'un. ọlọ́run bá máa kẹ́tẹ́ ń fi pamọ́ irú ọ̀nà wọn gbà fi pamọ́. ìjẹ́ yẹn fi pamọ́ oríṣi ti pamọ́ kankan ní ìsinmi mo fi sápò mi bì ṣé n fi pamọ́. ṣùgbọ́n sínú wíhá wò á wíhá wò tẹ́yọ̀ fi nǹkan sí tí mi tún ní kọ́kọ́rọ́.

aláwọ̀ bàbá tó láàrẹ ká ní gbogbo ń tá à ń fi sẹ́mi àti mi àti òun ó máa jù wọn lọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọ̀dá kankan wọn èmi máa ti mẹ́lẹ̀ mi wọn. àwọn tí wọ́n kó nǹkan dà sẹ́mi ibi tí tí wọ́n kó dà sẹ́mi ó yọrí sí mi ọlọ́run máa jù wọn lọ. fábà ṣe é. fábà ṣe é hùm bí àdábìn àlì. ọlọ́run pẹ̀lú tí wọ́n dá rárá pẹ̀lú tí wọ́n ń ṣe wọ́n ní ìdí róòdù ọlọ́run ni ẹ bá ń fún wa ní ìró ìdùnnú torí mi ṣáárọ̀ ìró ìdùnnú ni ṣùgbọ́n gbajúmọ̀ ní ìró ìdùnnú ni ìbáàrù gẹ́gẹ́ bí ṣáárọ̀ gbọ́dọ̀ pàlà yẹn mi jẹ́ kéèyàn fún yàn ní ìró ó ní pé kéèyàn bá ṣàrò èèyàn ẹ wá máa wo bí dédé lárúbáwá dáa sí torí ẹ ká máa tọ́ sí ilé èdè díẹ̀ fún wa tọ́ ọ bá sọ nǹkan kan fún mi tí nǹkan yẹn bá dùn mọ́ mi ṣé yóò hàn lára mi àbí òní hàn bá ṣàlù gẹ̀gàn lára nítorí pé èrò tíyàn bá máa ń sọ fún èèyàn máa ń hàn nínú ara èèyàn ó dábí pé ń bí sàrọ̀ ó ní bó sọ̀rọ̀ bí sàrọ̀ torí pé tó bá ti sọ gángan fún yàn tí ọba dùn mọ́ ọ mà kódà kó lóun jọ rí pé ntí mo tẹ lọ́rùn ọ̀fà gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti sọ fún un bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ah, wàlẹ́ kò tiẹ̀ mọ̀ kí mo lè sọ bá gẹ̀ yín ẹ̀dùn bàjẹ́ kì sì ṣe pé rẹ́ẹ̀rì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ nítorí wípé ìró tí wọ́n bá fún òyàn ìmọ̀ hàn lára báṣára èèyàn mo rò pálá yé mi tí oní fi ń pè ń bí ṣáà mo rò pálá yé mi tí ọlọ́run ọba ọba ṣùgbọ́n tí wọ́n bá ti lo bí á ní ro dùnú ṣùgbọ́n ro méjèèjì mo rò pálá yé mi tí aláṣù lè lọ́wọ́ ní ẹgbẹ́ ìbáàrò ní bí sọ yé báyìí. fàbáṣírùhùn bí àzábìn àlì. ṣùgbọ́n nígbà tó ti wá gbajúmọ̀ fún ròdùn ọlọ́ni ẹ̀dùn wọn ń nú ọ̀rọ̀ wọn já síbi kan ṣèjọ́ aróyè òtún lówó irú rówó lẹ́mọ̀ wá bá wọn. bí ràdà bin ali. ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ ọlọ́run mọ́jọ́rọ̀ èmi àti ọlọ́mọjọ́ tọ́ sí ya ìyá ọmọ èdè ènìyàn tí wọn bá gbá mú جانب السلطان واحذر بطشه جانب السلطان واحذر بطشه لا تعاند من إذا قال فعل خلاص يا هو عندك جانب السلطان àwọn tágbára ń bá ń bẹ lọ́wọ́ wọn afáàní ọ̀rọ̀ a máa yẹra fún wọn o wọ́n ṣàtàrọ̀ bá tó ṣàkó mọ́jọ ọdún ọmọ o látọ̀ ààyè man ìdà kọ́ làbáyé ẹni tó ṣe pé tó bá sọ̀rọ̀ ní tó sọ ní òṣè mọ́ balagidi o bọ́ bá balagidi ọ̀lọ́nà wọ́n sì ṣẹ́tù mátà rẹ̀ lẹ́yìn ẹ̀ àwọn èèyàn agídí wọn lò báyìí wọn bẹ lẹ́wọ̀n rẹ̀ kẹtẹ nígbà tá a ní àwọn aláya tó máa ṣẹlẹ̀ nínú ìyọta àwọn bí àwọn dá a wọ́n ti bí àti ẹnu ọlọ́run ní bàbá ṣerú bí àgbà bí àlè ọlọ́run ibi ìyá aládé ọlọ́mọdé ajẹ́yà Allahumma inna nastajiru bika min adhabik ọlọ́mọ ti ajá ya o ọlọ́run ni ẹ fún wa ní ro wípé ìyà tí máa ń níyàn lára ń bẹ fún wa kìí ṣe ìyà lásán aliyim adhabun mu'limun nítumọ̀ rẹ̀ ìyà tí máa kó nira báyìí ọlọ́run ní bẹ fún wa. Ọya. Illa alladhina amanu wa amilu salihati lahum gbàtọ́lọ̀ ọba ní à ń bẹ fún wa tàbá wà áyà yẹn dáadáa alukur'an yìí máa ń dìde wá kó fà àti kéèyàn máa ronú sí bàlí ńlá dẹ́nà káfàárò yókè ìbò àwọn tí yẹn ya kẹfìrí ẹ̀fẹ́ máa dì nínú àwọn tó ya kẹfìrí ń gbà náà kì í ṣe gbogbo wọn ní òkú sórí orí fún máa jí lọ́lọ́ tí àwọn kan ti bá odò kẹfìrí gbà náà wí tó ti ya kẹfìrí gbà tó lọ sọ ayà kalẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ tá a bá lo àyà yẹn bẹ́ẹ̀ gbogbo wọn lẹ́yìn ọmọ jẹ́ bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ ọlọ́run wá sáyà àwọn àbí kan nù àwọn kan bẹ́ẹ̀ nù àwọn wọ̀nyí padà gba sílámù àti ẹni tí ó tún padà gba sílámù tó bá yá ilẹ̀ lazina amanu wa amilu salihat ẹni tí ò ní jẹyà lọ́rùn ọmọ ẹni tó bá ní gbàgbọ́ tó yẹ kúrò nù ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ gbàgbọ́ yín ó ṣẹ̀ṣẹ̀ kú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá yíyá ayọ́ alẹ́dínlá àmọ́ ní ó sì náà ṣùgbọ́n kò sí láyé wọn bẹ́ẹ̀ gbé ìwé sí máa ní sí. wàhálà ló sọ ọ̀lẹ́hà tó jẹ́ pé gbogbo iṣẹ́ dáadáa iṣẹ́ rere wọn ni wọ́n tún ṣe àwọn onímọ̀ àti oyè afẹ́ iṣẹ́ ìṣiṣẹ́ rere tí ọba bá lànà ànábì mu sálàlá kí àwọn náà ó níwà púpọ̀ òkè fojú rẹ̀ náà kankan àtọ́ kékeré àtàjọ àjọ àní ìdọ̀bálẹ̀ fún ọ̀làpọ̀lé ọ̀làníyàn àtọ́mọyìn tó jùlọ àti gbogbo ẹ̀ yóò tẹ̀ fún yín yóò kúnlẹ̀ ọjà lọ́dọ̀ Yorùbá nù kí bá a máa wá fọ́lé wọn lóru ẹnìkan ìlú kan bẹ mọ̀fìlú yẹn ṣe sára ó ní bọ́ bá yín obìnrin wọn lálẹ́ tó ń bá sùn ká máa kúnlẹ̀ fún wa wọ́n máa bómi wọn sùn lọ ni wọ́n ní kí ah, ọmọ ni ọ̀yá ọmọ lọ ọ̀yá yìí púpọ̀ ọmọ náà yá yìí púpọ̀ ó lè jẹ́ pé ẹ̀jẹ̀ kúrò lọ́dọ̀ ìyàwó rẹ̀ jù àwọn ti dìrì tí Yorùbá náà sọ yí pé ìjọba lè ṣe wà kí náà ní ó ṣẹlẹ̀ wọ́n ní tinú ń bẹ nínú ìjọba lè ṣe wà tinú ṣe kí ni ń bẹ nínú wọ́n wà yálẹ́kọ́ máa rí ẹjọ́ wà lẹ́kọ̀ọ́ kí kúnlẹ̀ mọ́ tó bá bẹ̀ wà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọmọ yín tí ń dọ̀bálẹ̀ náà kọ́ ní dín lówó jẹ́ ń ba ìlú ọkọ̀ jẹ́ káàkiri ẹ̀rọ rẹ tí ń dọ̀bálẹ̀ tí ń kúnlẹ̀ fún ọ tó ní ọ̀dọ́ rọ̀ débì kan tí sì ń lọ ọbẹ̀ tó wà rẹ̀ pẹ̀tẹ̀. àádọ́gbọ́n tó rà wá jẹ́ ọlọ́ni ilẹ̀ lọ́dẹ́ iná àmàánú wà ámìlú sọ́ọ̀lì ha tí wọ́n ti ń sàwọn ṣe dáadáa inú àsìkò tí èèyàn máa ń ṣe dáadáa tí máa ti bẹ̀rẹ̀ ní ọ̀dọ́ inú àsìkò yẹn la wáyé o ọ̀gá rẹ̀ lásìkò yìí nínú ọ̀gá ẹ̀ nìkan lọ sí hajj kò tí ì bò ọlọ́run ní sílé ìwẹ̀ nìkan ẹjọ́ lọ́dún ọlọ́run jẹ́ ayẹyẹ lọ́dún tí kẹwàá jù báyìí lọ. nínú àwọn iṣẹ́ dáadáa lásìkò ni wípé múra pé wọn náà o múra pé wọn náà ti wọn ẹ̀yà bẹ̀rù ọlọ́run ojú yín náà ṣe fi ṣíṣe tó pọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi sálárì ní ẹlòmíì ojú bẹ́ẹ̀ lọ ẹ tún gba sálárì ọ̀dọ́. wàhámi ló sọ ní ha. nínú ṣe lásìkò yìí oníṣọ́dá kan kéèyàn máa tọrẹ. nínú sẹ́ dáadáa téèyàn ṣe láwọn àsìkò yìí oníkéèyàn máa kí Al-Qur'an gbogbo mùsùlùmí tó wálé ayé tí ọmọ Kùránì ní kí ẹ wálé ayé kó òfò olóṣì òfò tó tóbi ni o yíyan wà ní ayé kó sì padà sọ́dọ̀ ọlọ́run kó wá máa ní kòrá nìkan náà ni wọn máa kéèkì ah kí ló wá fi ń kírun ẹ ẹ ṣe ń gbà nìkan àwọn àbá kan wá máa bọ́ sọ kòrá nìkan yìí òfò sí ọ òfò gidi ẹlẹ́mìí ni àwọn ọmọ ọmọ àkọ́ ọmọ rẹ wo ni ọkọ̀ bẹ́ẹ̀ ti dọ́pin ojú wàlámẹ́lú sọ lè ha tí wọ́n ṣiṣẹ́ dáadáa uh-huh. tí wọ́n tún ṣiṣẹ́ dáadáa nínú ṣe dáadáa ní kíkìyàn ọkọ̀ mọ̀ pẹ̀sẹ̀ ọ̀rọ̀ ààwẹ̀ gbígbà lásìkò yóò dáa pàápàá jùlọ ààwẹ̀ ti àrọ̀fá pàápàá tí yóò bá gbà mí kankan lọ́jọ́ mẹ́wàá ìdọ́jọ́ ọdún ọdún àwẹ̀ ọjọ́ àrọ̀fá ọlọ́run sì tún bá wa ṣe dáadáa àrọ̀fá ọ̀bọ̀ jí mọ́ torí bá wá kọ́ jímọ̀ ó ní ìdí àti gbà ẹjọ́ méjì kó tó lè gbà ṣùgbọ́n kò bọ́ jímọ̀ alámísì ló tún bọ́ sí ìdájú àjò ká gbà àwẹ̀ lọ́jọ́ náà ó dídí ẹ̀sẹ̀ ọdún méjì lọ́lọ́wọ́ bó fi kánlẹ̀ fún wa ọlọ́wọ́ fún alálàáfíà tá a fi gbà. wàá mi ló sọ ìhà nínú àwọn aṣẹ olóore lásìkò yìí tẹ́ ẹ tẹ́ ìwọ̀n mójútó onírànti ọlọ́run tẹ̀kímìrì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ẹ máa jọ́ lọ́n tóbi Abdullahi ibn Umar Abu Hurairah radiyallahu anhu rọ́dí aláwọ̀ àníhù àmìjẹjẹ a máa lọ ọjà wọ́n tún lọ pariwo lọ́jà bí aláwọ̀ àkíkà tí wọ́n máa ṣe bá ṣe wọ́n ṣe tàkìlú nígbà tá a bá ń lọ bí ọdún wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ a ní kó bá dìrì lọ́jà kẹrẹ lọ́jà láàmú ìgbọ́n kéèyàn máa ṣe bẹ́ẹ̀ nínú àwọn ṣe olóore tí èèyàn ṣe lásìkò yìí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí ọjọ́ kan tí èèyàn lè ṣe ìbádà tí ládàá rẹ̀ tọ́lọ́wọ́n bá fẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ràn rẹ̀ tó wu Ọlọ́run tó eléyìí tí èèyàn bá ṣe nínú àwọn ọjọ́ gbogbo ọ̀ràn ìbáàdà pátápátá lè a lè ṣe gbogbo ọ̀ràn tí wọ́n ń pè ní ìbáàdà ẹja àjọ ẹja aṣojú kòkòrò rẹ̀ ní ti rí bẹ́ẹ̀ sara sáwọn sí lọ́jọ́ mi wà á mi lè sọ sọ̀rọ̀ sí olórí ara sí olórí ọlọ́wọ́n láti bẹ̀rẹ̀ yóò wọ ara sí rí. lahum gbé ẹni ọba ṣiṣẹ́ rẹ tó nígbàgbọ́ tó yẹ kòrò nínú ọlọ́run ọba tó láàrẹ ga láhùn àjẹrán ghayru mamnun ọlọ́run ni wọ́n gba ẹ̀san ghayru maktuh ẹ̀san tí ò ní mọ́wọ́ kò ní dúró kò ní jẹ́ pé eh, ń gbádùn kí ló tó fi gbé wa ná kìlọ̀ tóbi nílà àwọn ọmọ tó lọ bá fi alifu àti láàmù sí aláti máa jùlọ ọ̀hún tó wá gbé wa ná kìlọ̀ ẹ máa ronú sí káyẹ̀ bá a máa bóò ní ẹ̀sán náà ó ṣe tóbi pàtàkì tó hà ní ìmọ̀ ọ̀dọ̀ ọ̀run làwọn ọmọ ajẹ́rọ ẹ̀sán tí ò ní dúró nígbà kankan tí ò ní níṣọ́ ẹ̀san tí ò ní ní parí tí ò ní tán gbogbo ń ta wọ́n ní kò sí ń ta máa ń jẹ tí ìtàn àfọlọ́lọ́ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ lójú ọ̀tá àbáyá máa jẹ́ ilé ayé ìyọ̀tàn bá àbá fi ẹ̀yìn fi wà lẹ̀ àbí ọlọ́wọ́n ọba tó là rẹ̀ gánú ẹ̀ inú àánú ẹ̀ ọdún ilé yàgò ọlọ́jà wà lójú ṣe tí ó wà lábẹ́ àṣẹ eléyìí ni tàbísírù tó kàn gbọ̀n sí ilé ya ní ọjọ́ àràbà gbọ̀n sí tàbísírù tọ́lá sì fi gbà rẹ̀ tán pẹ̀lú ògbọ́ ọlọ́run lẹ́yìn ọdún àmà tẹ̀síwájú ṣùgbọ́n tuesday ìjókòó ọjọ́ tuesday a ṣe lágbára ọlọ́run ọlọ́kọ̀ọ́ tẹ̀lé lọ sí hádà wàṣálọ́bọ̀ ara muhammad wàhálì wàṣálàbí wàṣálà ẹ̀tọ́ wá níbẹ̀. jídùn mọ́ ọkọrin ẹni ẹ̀jì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀já gbìyànjú ká mọ nọ́mbà wa ẹni. wàhálà tẹ̀wọ̀ ìṣàkóso náà hmm. rárá o kò ní í ṣe pẹ̀lú pípẹran téèyàn bá torí ẹ̀ téèyàn bá mú kankan kúrò lára èèyàn wá túmọ̀ sí pé yóò di pẹran mọ́ mo rò pálá ibi tí ṣùgbọ́n máa mọ̀ kúrò ẹ̀ bá ní sọ́la ayọ́ ayọ́ kó sì kódà náà ayọ̀ rọ̀mọ̀dọ́nù bí yàn bá ṣe mistake jẹun fa iná máa tọ́ àmọ́ fún rọ́bù wọn sàkọ́ ọlọ́run kan fún lóúnjẹ jẹ fún lómi yóò mọ̀ dáwọ́ ẹ̀ lọ àwọ̀ sí bá jẹ́ ọlọ́wà àbí kókó ṣe alápá lódò kó tó tẹ̀. kókó ṣe kí ni. kókó ṣe alápá lódò kó tó lọ sí òkú ló dá bí kó máa ṣe papọ̀ mọ́. rárá ẹ̀fín mi lẹ̀ kó máa kájú lórí. kókó ṣe kí ni kàrí ẹ̀ mẹ́ta náà. ayo Allahu akbar akbar Allahu akbar mọ̀ ń lọ kó máa kájú mọ̀ sí torí ẹ̀ mo fi ń tún sọ mo fẹ́ jẹ́ ẹ̀ tún sọ rárá kí n gbọ́ dáadáa Allahu akbar kí ni mo fẹ́ akbar. Allahu akbar àgẹ́sẹ̀ ah, Allahu akbar Allahu akbar yẹn kò sí pí nínú lárúbáwá báàlúwà Allahu akbar náà téèyàn bá ń kírun ẹ dákun béèrè tí wọ́n béèrè yẹn béèrè tó pàtàkì ni o téèyàn bá fẹ́ lọ rùkú o ní àlùmíjì tó bá wù ó lè sọ pé Allahu akbar fẹ́ẹ̀sì máa lọ kọ́kọ́ sọ̀rọ̀ akbar náà fẹ́ẹ̀sì máa lọ ọ wọlé ó lè ṣe papọ̀ mọ́ méjèèjì ló wọlé. kọ́dà ní ṣe máa ti sọ̀rọ̀ àfihàn méjì kan tẹ́ báwọn méjèèjì bá gbẹ ẹ̀rí ilé tó ní súnmà ẹ̀rí ilé tó ní ma. tó ti ẹ ọlọ́pàá lọ. àwọn mọ̀ wá wọ̀ làwọn tí wọ́n ń kírun lẹ́yìn ẹ̀yà téèyàn bá mọ̀ pé téèyàn bá lọ ti pé kí n sọ máa lọ rúkú ní gbàdúgbò wọn ọ̀dà ṣe pàtó. náà wà wá mí lọ. ok tí yàrá bá jáde kúrò lé tó ṣàlùwàlà tó ṣàwọn àtúkárò tó ṣe yóò máa gba aládàá hàn. èèyàn tó wá jáde wọ́n ti ṣàlùwàlà tó lé wọ́n wá ní pé ẹni place tí mo bá ti bá wọn máa fi bẹ̀ ṣé ẹni náà máa ní àlùdádá. any place any place o túmọ̀ sí pé mọ́ṣáláṣí ni lọ any place ẹni tí ń lọ mọ́ṣáláṣí ni tó ṣe ṣàwọn àtúkárò tó kó ṣe tó ti ẹni place yẹ kó máa ṣe tó tó léyìn ẹ máa máa rìn káàkiri yóò lòun sí jáwọ́lá ọ̀yá jàre ẹlòmí tọ́lá àwọn jáwọ́lá wà àmúmọ̀ ọ̀yá náà. tí o bá fún ìgbà ẹni tó yìí jẹ kúta tó lè túmọ̀ sí ìkànnì pé ìgbà gánà rẹ̀ Eh, ó túmọ̀ sí nǹkan mi ẹ̀tọ́ bá ní ìyá kan náà àbúdú wá ìyá kan náà sàyè túmọ̀ ní pé oorun rẹ láwọn sìn oorun rẹ láwọn wà ràn lọ́wọ́ ẹ̀ oorun ní ìyá tó tiẹ̀ ìyá tí ò ní ṣọ́dà ìyá kan ní náà láfi ní gbogbo ọwọ́ lọ kéwú ẹ̀já kéwú èmi ọmọ ìdí tí gbogbo ọwọ́ fi mọ ìbọ̀ àpò tí gbogbo òní mọ bá tí à ẹ̀wọ̀n ọ̀yá kan. èèyàn pàdé yóò pa ẹsẹ̀ méjèèjì rí papọ̀ èèyàn ní yàrá ọlọ́pàá náà ẹjọ́ bẹ̀rẹ̀ pé tá a bá forí kalẹ̀ bóòlù ṣe ẹgẹ́sẹ̀ wa méjèèjì ó wà ẹsẹ̀ méjèèjì èèyàn máa pàdé sọ́tí ẹlòmí ò kí bá ṣe fẹsẹ̀ kára nígbà ká tó lọlẹ̀ kí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ wa gbọ́dọ̀ kára yóò bá tún máa ṣẹṣẹ̀ báyìí tó bá rí kọ́sẹ̀ mi kò yóò tún máa yà dí lọ bá nǹkan ó pa ẹsẹ̀ pọ̀ ni ní ìforíkalẹ̀ ẹ máa pàṣẹ pọ̀ sóti yé ẹsẹ̀ rẹ méjèèjì ó papọ̀ báyìí tí ó ṣe déédéé ara wọn tẹ́ ẹ bá wá dìde padà ẹ tún fẹsẹ̀ kan ẹsẹ̀ padà ọlọ́run náà jọsìn náà náà kí ló dé wípé máa ṣe tẹ̀kírọ́rù péjì lórí rẹ̀ ókè tí wọ́n ṣe mọ̀rọ̀ ọjà àti ìyẹn lè máa ṣe foríkalẹ̀ mi gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ṣùgbọ́n ti lára tí wọ́n bá ń kírun tí wọ́n bá wọn káwọn ti ń kírun lẹ́yìn èèyàn tí wọ́n bá ń lọ foríkalẹ̀ tí wọ́n mójútó ẹ̀ wọ́n kú òní wọn yẹn kí ma máa ya ma wulẹ̀ ṣe o èyàn ṣe masalih wal mafasid àti ìnà wà bìlẹ̀ yóò ní àlà ọlọ́run sí wọn àti ìbàjẹ́ tán ọlọ́wọ́ jẹ́ rántí aṣọ àtúntì tó ti ẹ́ but àjò ló pọ̀ jù tá a máa pa àjò tá a bá pa kájú àjò kó pọ́dún kan ṣùgbọ́n tí o bá pọ́dún kan a lè pọ́ lóṣù mẹ́jọ olóṣù mẹ́sàn tó bá ṣe pé ewúrẹ́ tàbọ́kọ rẹ̀ ni kó pọ́dún méjì tó ti ẹ́ nìṣẹ́ tó a máa ṣàlàyé a ṣàlàyé ṣàlà ní ọjọ́ Tuesday ẹ kún ló next sí ọdún pẹ̀lú ọgọ́ làwọn adáàbò tó ní ṣe pẹ̀lú ọdún lẹ́yìn àgbà á gbìyànjú àti mẹ́nuba ọlọ́run kọjá rántí náà ọlọ́run kí bẹ̀rẹ̀ yẹn ti ṣe é náwó tẹ́lẹ̀ subhanaka allahumma wa hamdika ṣe àkàlà.